الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا والشكر لله شكرا والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala alhamdulillah ọba tí ó ọpẹ́ tó sì gba ẹ̀yìn ọlọ́wọ́n ọba alágbára lórí gbogbo nǹkan ọba náà ni ọba tí ó ṣe òfin ẹ̀sìn tó sì tún de òfin wípé bóun ọlọ́run ṣe gbé ẹ̀sìn kalẹ̀ bẹ́ẹ̀ ni ká sì máa ṣe ọlọ́run subhanahu wa ta'ala ó gbé òṣùbà fún gbogbo ẹni tó bá gbàgbọ́ yí ẹ̀sìn yìí tó ṣe bóhun ọlọ́run bóhun sì gbà kalẹ̀ ọlọ́run ní àlìyẹ́sítàwí alladhina ya'lamuna walladhina la wọn àjọra wọn ẹni wọn mà tó ń ma ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ dáadáa tí sì ń lò àtẹnití ọmọ ọlọ́run ní wọn ò jọra wọn níbòmíì ọlọ́run fi ìròyìn ìbẹ̀rù ọlọ́run ìpáyẹ̀ ó fi tì sọ́dọ̀ àwọn onímímà wípé àwọn ni ẹ lè páyà látara tí wọ́n mà èyí ń júwe pàtàkì kéèyàn nímọ̀ pàápàá lórí ẹ̀sìn ẹ̀ lórí ẹ̀sìn ẹ̀ kọ́ mọ ohun tí wọ́n ní kó ṣe ọlọ́ni innama yakhsha Allaha min ibadihi al-ulama látara kéèyàn máa ẹ̀sìn ẹ̀ dáadáa kọ́ mọ ohun tá a ní kó ṣe kó sì ṣe bá a ṣe fẹ́ kó ṣe ẹranko gan ó tún wà nípò ọlá níwájú ọlọ́run ẹranko bíi ajá alápèjúwe tí a máa ń lò láti fi dẹ́dẹ́ ọlọ́run ní tọ́ba pẹran wá fún yín tọ́ba ti jẹ́ mu'allam tó nímọ̀ tó sì tẹ̀lé mọ̀ tẹ́ fi kọ́ níbi tí kéèyàn ó nímọ̀ ẹ̀sìn ẹ̀dẹ́ tọ́ dáadé ọlọ́run ní tọ́ba pẹran wá fún yí ọlọ́run ní ẹ̀dá kọ̀ mí sí ẹ̀jẹ̀ téèyàn tí ó sì nímọ̀ bá a ti sẹ̀sìn kò nímọ̀ bí wọ́n ṣe pa ẹran ọlọ́run ní tó bá pa á tí ọ̀pá lójú pọ̀ na ìlànà ẹ̀sìn ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ jẹ́ òkú mbete ni ẹ wo kí kéèyàn gbàgbọ́ yí ọ̀rọ̀ ẹ̀sìn adé gbogbo tá à ń gbé yẹ̀wò ní ìbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa yìí káwọn tá a lè wò wípé kò ẹ̀sìn wa jẹ́ tó wa kasiwọ síwọ́ lara lára ara wa ká mọ̀ wípé alẹ́tọ̀ ẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ní tájá tó bá pa ẹran lẹ̀ tó bá ti jẹ́já tó nímọ̀ ẹ̀sìn ẹ̀ ọlọ́run ní ẹjẹ́ ìmọ̀wó ní bẹ́ fún sáàfọ̀ bẹ́lẹ́ lọ́ni tàbá sọ fún wípé ìsàn báyìí ìsàn báyìí nǹkan báyìí là máa ń já lára ẹran tí fi di àlálì ní jíjẹ rárá ẹ̀kọ́ títajà tọ́lọ́hún fi ṣe àpọ́nlé ẹ̀ subhanahu wa ta'ala táwọn àlùfáà fi lélẹ̀ fún wa òun náà ni pé tájá bá ti gbẹ́kọ̀ débi wípé ìdánzújírá yẹn zẹ́jẹ̀ tá a bá jágbe mọ́ pé lọ mú ẹran tó sì gbọ́yé tó fi lè lọ sáré lọ kí ẹran tó tún wá gbẹ́kọ̀ débi wípé ìdá àkàdá là àkọlùmínú tọ́ba mú tán tó gbé wá bá wa tí ò jẹ́ mẹ́ẹ̀ wọ́n ti gbà pàjá yẹn ti di ajá ẹlẹ́kọ̀ọ́ tá a lẹ́tọ̀ọ́ ká jẹ ń tọ́pa èyí tọ́mọnìyàn tí ò sì lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń pa ẹran wọ́n ní tó bá pa èèyàn nìyẹn o bó ṣe rò pé òun lápọnlé tó nítorí pé kò lẹ́kọ̀ọ́ kò ní mẹ̀sìn ẹ̀ wọ́n ní tó bá pa ẹran ká má jẹ ìyẹn jù wá níwèé ipò tí kéèyàn gbàgbọ́ yẹ̀sìn ẹ̀ tó wà ohun tá a gbọ́dọ̀ fi ṣàfara ní tá a gbọ́dọ̀ fọwọ́ kékeré mú àìfọjú orí tó ibi tá a dàgbà dé yìí ibi tá a gbà wẹ̀ dé yìí àwọn àpá àmọ́ nítorí bá wẹ̀ jẹ́ o mọ́mọ́ o èèyàn máa fara balẹ̀ gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ni àbí ọlọ́run fún gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti ń báṣẹ́ yìí bọ̀ látàná tọ́jẹ́ pórí ẹ̀ ni wọ́n kúlé lórí wọ́n ṣàgbékalẹ̀ àwọn ìwé wọ́n tún kọ́lé dì Yorùbá fún wa ká lè bá a fi gbẹ́sìn yé àlùfáà wa gbà sama àtúnṣe kàlùwálìdì abdulbaki muhammad ọlọ́mba ni kẹ́wọn oníwèé tí a ń pè ní ìwé ètò ẹ̀sìn gbogbo àwọn kẹ́wọn yìí òní wọ́n tún kọ fún wa lédè wa kó lè bá yé wa orípa dáadáa yìí òun náà ló bí èyí tí àwa náà ń ṣe yìí lójú pọ́n náà ká lè bá àgbẹ̀sìn wáyé ká má bàa ṣiṣẹ́ gbára lu igi àwọn àlùfáà wa tí wọ́n tún bẹ tí wọ́n ṣẹ́kù fún wa iṣẹ́ tiwọn náà ní táwa náà ń rọ́wà sí wọn ọlọ́run wọn dá o. amina. ọlá àti tóbi ọlọ́run. ọlọ́run máa tá a bá wọn fọkàn bá ètò yìí bọ̀ ibi tá a ti dúró òun lọ̀rọ̀ nípa tó jẹ ẹ̀jẹ̀ àládà nígbà tí sàdúrà fáwọn onígbọ̀wọ́ ètò ọlọ́run ti ṣàdúrà fún yín iṣẹ́ yín ti ṣàdúrà fún yín iṣẹ́ yín ìnáwó yín òun la fi ń tan àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn ká báyìí tẹni tó jìnnà àtẹni tó súnmọ́ tí wọ́n fi ń gbọ́ ẹ ti ní oore lọ́dọ̀ ọlọ́run tọ́jẹ́ pé ń jọ ẹ bá ń kẹsẹ̀ ẹ̀ bọ́ kábàámọ̀ tí ó jábàámọ̀ dáadáa pé àbáṣe tó ṣe kíní jù báyìí lọ àmà wípé lẹ́sàn tó tó báyìí àbámọ̀ dáadáa yìí ọlọ́mọsálẹ̀ jẹ́ kó níwájú ọlọ́run àmínà àti ṣàlàyé tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ti bímọ ní tàbí ẹ̀jẹ̀ àláàdà èyí tó tún jẹ mọ́ ìtafẹ́ tún yànnàná nínú ètò wa lónìí nínú ìdájọ́ ọ̀rọ̀ ààwẹ̀ òun náà ni. èyí tó tún jẹ máwọn ìyá wa náà ni aṣọ̀rọ̀kùnrin náà ti máa ń ṣe òun náà ni bíi tìró lílé kéèyàn lé tìró sójú lábala tìró yẹn náà ẹja fi ògùn ojú mọ́ ògùn ojú ojú dùn dùnyàn wá fún lóògùn wọn ní kọ́ ka sójú ṣe mọ̀ pé ńgbà míì lọ́pọ̀ ọgbà ní ìtorí ibi tí ojú àtẹnu àti mú tí wọ́n ti pàdé ti ṣe àǹjẹ́ra olùjára wọn bẹ́ẹ̀ èèyàn bá ká oògùn sójú èèyàn lè máa gbọ́ akíní rẹ̀ lọ́nà fún èèyàn máa létìró mi gbà mí tẹ́ máa rí traces orí pẹ̀ tẹ́ máa rí ní ọ̀nà fún ṣé ká wá létìró àti ká fi oògùn sójú táwọn ń gbọ́ orí pẹ̀ lọ́nà fún wa sẹ́wọ̀n pé tá a bá gbọ́ orí pẹ̀ lọ́nà fún kò sí táwìí. nítorí pé èèyàn wẹ̀ nínú ìpadà síbẹ̀ náà nínú oṣù Ramadan ọ̀para kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ pa pé pípara wọ́n bá àwẹ̀ jẹ́ torí pé àgbọ̀ orí para pípa ní ọ̀nà fún èèyàn èèyàn òsì para tó wá yó bá yó mo ti yó kìí sóúnjẹ ṣùgbọ́n gbà ta bá fi oògùn ojú sójú a lè rórí àwọn àlùfẹ́ẹ̀sì nínú ọ̀rọ̀ èyí tí ọlálàáfíà ń padà sọ̀rọ̀ míì táwọn míì sọ àtẹ̀rí wọn èyí sì sọ̀rọ̀ lé èyí tọ́lálàáfíà tí ó dì mú òun ni wípé tìró ta lé sójú àtòògùn tá a kán sójú táwọn rí orí pẹ́ lẹ́nu kọ̀bàwẹ̀ jẹ́ nítorí pé tìró èso ń jẹ kèé sómi oògùn tá a fi sójú òun náà ti dàbí ọ̀rọ̀ abẹ́rẹ́ tá a sọ ṣáájú pẹ́ni tá ìsàn ṣe tí wọ́n gún lábẹ́rẹ́ tí èsì abẹ́rẹ́ oúnjẹ tọ́jẹ́ pé abẹ́rẹ́ tí ń ṣe kó lè san ni àwọn àfẹ́ẹ̀sì ní ọ̀bà wẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà lòògùn tá a kán sí ojú kò bá àwẹ̀ jẹ́ kódà bẹ́ẹ̀ èèyàn mú tọ́ka sí etí ọba àwẹ̀ jẹ́ ó fi dórí oògùn tá a fi sójú ọgbẹ́ bọ́yọ́ ọgbẹ́ egbò kan bẹ lára èèyàn ọwọ́ afọ́ògùn síbẹ̀ ọba àwẹ̀ jẹ́ kódà kéèyàn máa rí orí pa oògùn yẹn lọ́nà ọ̀fẹ́ nítorí wípé eléyẹn kò sínú tá a lè pè lóúnjẹ kò sì sí nínú tá a fún nígbà tí wọn ọ̀dà níyàn wípé oògùn yẹn oúnjẹ ni kò jẹ́ ní ara ẹni tí a fún eléyìí fi yé wa ipò tí àwọn nǹkan wọ̀nyí tó wà nínú ẹ̀sìn hadithi kan bẹ èyí tí Abu Dawud tó gbà wá nínú súnà ni ẹ̀ nínú ìgbéyẹ̀wò ààrẹ lómi inú gbogbo àwọn àlùfáà tí wọ́n gbàdí sí wá tí wọ́n gbàdí sí àdìsí yìí babawa imamu Abu Dawud nígbà tí ó gbé wá ó ní kọ́ọ̀lá ní Yahya búnú Mu'in àfáà wa tó gbàdí sí gangan wá àwọn gan sọ nínú ọ̀rọ̀ wọn ní Yahya bùnú mọ̀ọ́yìn ọ sọ fún àwọn wípé àádá hadith munkaru hadith yìí hadith taaru kàn sí ni hadith munkaru ni hadith wo la hadith yẹn bóyá ó ti wà lọ́wọ́ wa tá a fi ń ṣe ìdájọ́ pé tìróòtì èèyàn lé sójú tàbí oògùn tó fi sójú. So tá a fi sọ wípé àwẹ̀ ẹ bàjẹ́ oyé wa nínú ìwádìí wípé àdìí fìtà agbára lé yẹn àwọn ẹni tó gbà dìí sìn wẹ́ lómi ọ̀gbá wa ìmáàmù Abu Dawud lọ́gbà wa ẹni ó sì gbà dìí sìn jáde nínú súnmẹ́nì ẹ̀ gangan sọ wípé Yahya bunu Mu'in ọ sọ fóun wípé àdìí mùkà àdìí sì sí ni òun náà ni pé wọ́n ní ananabi ya amara bil anabi ni wọ́n bóun mú tìró ismidu tó lóorùn ó béèrè fún indanao nígbà wọ́n fẹ́ sùn ó lè sojú gbogbo eléwò tí ì jẹ́ nǹkankan èyí tó jẹ́ nǹkan náà àdìsí yẹn ni wípé wọn alánàbí sọ wípé lìyà tákì aṣọ ìm kí aláàwẹ̀ kó ṣọ́ra fún gbólóhùn kaláàwẹ̀ ṣọ́ra fún yẹn òun ni ọba gbé wọlé wípé kálẹ̀tìrò nínú ààwẹ̀ bọ́bá àwẹ̀ jẹ́ gẹ́gẹ́ abárántí àti sọ̀dísì kan náà sọ wípé pé ànábì níta bá ń ẹnu ó ní ká yọnu dáadáa ká yọnu onígbèrà sọ ẹni tí bá ń gbá àwẹ̀ kọ́ mọ́ yọnu láyọ̀dún àyọkọjá àlà tómi ó a rí wípé irú àdìsí yẹn la fi ṣèdájọ́ wípé omi tó bá gbà ní abẹ̀yẹ dẹnu lọ́nà ọ̀fán ọba àwẹ̀jẹ́ tó bá jẹ́ pẹ̀lú àdìsí tí agbéwámì náà tó nílé yàtàkì sọ́ọ̀yìn kẹ́ni tí bá ń gbà wẹ̀ ọ́ sọ́ra fún ìyẹn kó sọ́ra fún tìró lé táwọn àfọ́ ọ̀bá sọ̀rọ̀ lórí ẹni gbogbo ẹnu làwọn àfọ́ ọ̀bá fi pé àdìsí yẹn tí wọ́n sọ fún wa pé kéèyàn ó lé tìró nínú ọ̀sán Ramadan kó ba ààwẹ̀ jẹ́ aṣíwájú wa àlùfáà wa Sheikh Islam Ibn Taymiyyah wọ́n sọ fún wa wọ́n ní wàlẹ̀ àkàmù lẹ́tì tahtaju li umma ila ma'rifatiha gbogbo ohun tá à ń pè nídàájọ́ ẹ̀sìn táwa àlùwùmọ̀ bùkátà sí ká mọ̀ kó yé wa bí ìdájọ́ àwẹ̀ àbùkátà sí ká mọ̀ kó yé wa torí àwọn ọmọ fífi panú látàárọ̀ di alẹ́ kọ́ wá dalẹ́ kún pé kò láwẹ̀ abùkátà sí ká mọ ìdájọ́ yẹn dáadáa kéèyàn ọmọ bí ṣiṣẹ́ gbaranagi nírú àwọn làbúdà yìí na ha anabi sallallahu alayhi wa sallam. sallallahu wa sallam. anabi ò lè ṣe ìdájọ́ ẹ̀ kó ṣe kó ṣàlàyé lérè kó í sọ àyè bàyá àmà. yóò ṣàlàyé ẹ̀ lálàyé tí yóò parí gbogbo nǹkan tó bá sì lè ṣe kò ní jẹ́ pé àbúdáwùdù nìkan ọ̀dọ̀ ẹnìkan oṣù láti wá rírú ìtọ́jẹmọ́dájọ́ tá a bùkátà sínú ẹ̀sìn àdínẹ́lòmíì tí ó gbé wá làbúdà àtàkùnláha àlékùnmá gbogbo àlòmúmà ni wọ́n fẹ́ gbé irú ẹ̀ wá tí rohun tá a sọ yìí ọba ti ṣẹlẹ̀ sírú ìdájú ẹ̀sìn kan àlùfáà àwọn ẹgbẹ́ tèmi àlékàmọ̀ wípé ààbà láìsàmì dìínì àjẹpẹ́ irú tá a sọ̀rọ̀ báyìí ò sí lára onítọ̀nù ó túmọ̀ sí wípé alẹ́ tìró nínú ọ̀sán ààwẹ̀ kò bá àwẹ̀ aláàwẹ̀ jẹ́ nínú àwọn kan tí a tún fẹ́ ká mọ̀ ìrẹ́ ọmọ ìyá mi tí ọ̀n fọkàn bá wa lọ nínú ètò wa yìí nínú tí kò bá àwẹ̀ jẹ́ tá a sì máa ṣe èyí náà tún máa ṣẹlẹ̀ sáwọn ìyá wa ó lè ṣẹlẹ̀ sí ọkọ ìyàwó náà tó bá wà nítòsí bóyá tí wọ́n bá ń dáná lọ́wọ́ lọ́sàn-án lóúnjẹ tá a jẹ lálẹ́ wọ́n fẹ́ dá mà bóyá ìyọdún oúnjẹ tàbí ọdún àwọn bàbá wa sì ní ahọ́n làá fi mọbẹ̀ tó ní iyọ̀ bẹ́ẹ̀ yẹn bá lójú lòun èèmá yóò sì yọ jẹ́ epo là á máa fojú mà epo ojú là á fi mọbẹ̀ tó ní epo ahọ́n là á fi mọbẹ̀ tó ní iyọ̀ ó fẹ́ yí pé nínú ìdájọ́ ẹ̀sìn nítorí pé hájà wá lọ síbi ká mọ̀ bí tá a fẹ́ jẹ́ bá dùn àbí òdùn ahọ́n lọ́lọ́run sì fagbára ẹ̀ sí. Si béèyàn bá fọwọ́ pò láyìí máa yé ọjọ́ kò lè mọ̀ búdùn ọlọ́wọ́ fi agbára adùn sí ara ọwọ́ ká fi gbá nǹkan mú lágbára tá a fún ìta fún ní agbára ìmọ̀ adùn ìta fẹ́ jẹ àhánì àwọn àlùfẹ́sìn wọ́n ní kéèyàn wá tọ́ iyọ̀ wò nígbà tí èsì fẹ́ jẹ ọ̀rọ̀ ra forí ahánlé wọ́n gbà pé kọ̀ bá a awere je jẹ́ má gbé ọpọlọ rẹ jìnnà bẹ́ẹ̀ yẹn bá mú omi ọba àwẹ̀ jẹ́ àbí ọba àwẹ̀ jẹ́ nígbà wa mú omi tó bu ẹnu nínú àlùwàlà sómi ọ̀dẹ́nu rẹ a sì sọ pé kọba kíni kọba àwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni ntọ tọ́wò tó ọkàn fi lé orí ahọ́n tó tú dànù tí èsì pọ̀ gbé mi àìgbé omi mi tá a fi ní kọba àwẹ̀ rẹ jẹ́ bẹ́ẹ̀ náà ni titọ iyọwu. tó gbé mi òun náà bá àwẹ̀ jẹ́ mo rò pé agbọ́ fíkú yẹn agbọ́yé nígbà tá a bá ti gbé mi bẹ́ẹ̀ náà ni sọ́mùtì asọ̀yẹn náà ní inú ètò tó ti ṣáájú nǹkan olóòórùn tá a fi mú gbọ́ kò bà àwẹ̀ jẹ́ àyàfà àwọn nǹkan tó jẹ́ sí wípé abálẹ̀rí tó ní wọ́n ń pe nǹkan olóòórùn kan ní bàjọ́ àbí bàkó bàkó bùkó tó léèfín tí wọ́n máa ń gbà sára báyìí eléyìí ẹ lè kọjá sínú agbẹdúnú irú eléyìí nìkan òun làwọn àfáà gbà wípọ́ ba àwẹ̀jẹ́ ṣùgbọ́n gbogbo ọkọ̀ olóòórùn tí ò ní júrímù tí ò ní tá a lè máa gbà sí ara lára ẹ̀ tí ò ní júrúmù tó ẹ́ pé òun ẹ̀ la kàn ń fín tọ́ba ti dára ó ti pòórá kì í dúró bàbá ti dára aṣọ ó ti lọ wọn nílùú eléyẹn kò bá ààwẹ̀ jẹ́ àfẹ̀yí tí ọba ní nǹkan tá a lè fojú rí ó ní àjíṣà tó lè lọ sínú máìdá sínú agbẹ̀dùnú kí ọlọ́run kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa alábala abẹ́yẹn ọ ń sọ pàtàkì nǹkan olóòórùn a sì pè wá sákèésí ọkùnrin ni wọ́n túlẹ̀ kó lóǹkó olóòórùn láì ní gbèdéke tóbìnrin onígbèdéke tó bá fẹ́ lo nǹkan olóòórùn tí ó máa rùn ohun tó fi dájú ni kó máa lò ní alẹ́ yóò sì jẹ́ ìtọ́jú pé tó bá ti rùn lálẹ́ ń gbalẹ̀ ọba fi mọ́ tí ọba fẹ́ jáde yóò ti rùn tán tí ó jẹ́ pé wọn àtọkọ ẹnìkan ni wọ́n jọ máa gbóòórùn tó dùn wọn ò pé kí wọ́n má gbóòórùn tó dùn lára obìnrin ṣùgbọ́n pé ẹnìkan ni wọ́n fẹ́ kí kọgbọ́ kì í sì pọ́ wà fún ara lọ́ba àbọ̀ sí títì lọ́mọrin lọ ní kálukú wa máa dá akọ ọdún pẹ̀fúmù tó lò hmm. pẹ̀fúmù tóbìnrin yẹn lò pẹ̀fúmù lágbájá ni kíni tó lò nǹkan báyìí ni a owó tó ń ta a obìnrin yẹn fìtínà ní ọ̀nà ó ti di fatana o ti di ẹni tí ń kó òyìn á sí ọ̀nà gbogbo ìgbà tí wọ́n bá ń rí fìtínà lára àkọọ́lẹ̀ tí ń ṣe sìnà òun ni wọ́n máa kọ́ọ́lẹ̀ fún ọ. ọlọ́run kí ó se àánú wa nínú ohun tá a tún fẹ́ pè àsákìyèsí ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe sọ kò sí èèwọ̀ ń bẹ̀ orí kò àwẹ̀ jẹ́ kódà lè sọ fún ọ pé kò níran orin kò mú omi tá a fi òórìn naa náà kò bà àwẹ̀ jẹ́ nítorí wípé tá a fi gbé kalẹ̀ torí ìmọ́tótó ni torí ìmọ́tótó ẹ̀sìn wá sí rèé ẹ̀sìn ìmọ́tótó ni kí n tó kó ruo bí irú ọ̀rọ̀ tá a sọ lókè àdìsí kan bẹ tá a máa ń lò tá a fi máa ń lé àwọn èèyàn kó ń bi orí rírìn òun ni àdìsí tánàbí ní. ó ní òórùn ẹnu aláwẹ̀ àtìyàbù ìdàlá mìnrìhì alimiski olólò òórùn lọ́dọ̀ ọlọ́run ju tùràrí alimiski lọ àdísì yìí àdísì tọ́lá làáfíà ni tó sì fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n gbólóhùn tánàbí mu wá tó pè lóòrùn bẹ̀ yẹn ibi tá a ti lè rí títí máa ń jáde inú agbẹdùnú ni kìí sòórùn tí a fi àìrórí nípa ẹran tá a jẹ sáàrì tó há wa lẹ́yìn tá a forí yọ jáde àjẹkù ọlẹ́mọ ẹran ti sáàrì gbogbo ẹ̀ sílẹ̀ kèé ṣe léwùn lẹ́nu ọmọ forí gbé lọ èyí tí ò sí búyẹ̀ tí ó rùn jáde lẹ́nu rẹ nínú àwẹ̀ tí wà ń tí ò gbọ́dọ̀ máa rùn jáde ọlásìkò tó lè máa rùn láàárọ̀ ti ń dọwọ́ ọ̀sán bọ̀ tí ibi táwọn fún oúnjẹ sí tí ń wá kí oúnjẹ dúró tọ́ra kan wà mbẹ̀ bóúnjẹ mi oní máa bò tí òfin ní máa rùn jáde ṣùgbọ́n ń gbáwẹ̀ ètò sẹ́kù tí ọ̀tán níbi tá à ń kó oúnjẹ sí yóò rùn jáde òun lànàbí pè ní olólórùn ju tùràrí àlìmísìkì lọ èyí tó tara àìjẹ àìmú wa jáde kìí ṣe léyìí tó tara ọ̀pùn àti àìgbàgbọ́ yí ẹ̀sìn tó tara ẹ̀ wá ẹ̀sìn yọ̀ǹda ká lóorin ní ọ̀sán ààwẹ̀ nínú àdìsí tí a fọ́ àwọn amir bùnú rọ̀bíà tọgbà wá fún wa onírà ètò nàbí sallallahu alayhi wa sallam mọ́lá ọ̀sọ̀ àwòrán nígbà tí ń lè kàtán tí ń lè kàtán tọ́pọ̀ yẹtasawwaku wọ́wọ́ sọ yìí tí ànábì rún orí báyìí tó sì ń gba àwẹ̀ Imam Muhammadu gbà wá Abu Dawud gbà wá Tirmidhi ọgbà wá èyí tá a lè pè wá sákìyèsí sí òun làwọn oògùn fọ́nú tá a máa fi fọnu èyí tó bá jẹ́ orin ibi tẹ́ ń mú látara gbòǹgbògi tàbí ọmọ wọ́ọ̀gì kò sí ọ̀nù inú eléwù torí kò ní tó lágbára ní tìtorí pé àwọn nǹkan tí wọ́n fi ṣe oògùn tá a fi ń fọnu òun lágbára ó lè sáré kó sí ọ̀nà fún èèyàn kì í sá sọ fún wa pé bẹ́ẹ̀ bá lò náà ká sọ pé báwo jẹ́ tó bá lè lò lọ́nà tí òfin ní kọjá sọ́nà fẹ́ ní bá máa ta ní títọ́ iyọ̀ wò ọba àwẹ̀ tá a lómi tá a fi ẹnu ọba àwẹ̀jẹ́ tí ọba ti kọjá sọ́nà ọ̀fan èyí tá a kàn fi pè ọ́ sákèsí lónìí pé òun lágbára o lè mọ́ lè lè darí ẹ̀ kéèyàn ẹni tí èèbá kú lọ pákó kọjá pákó lílu ọgbọ́n la mu nínú ààwẹ̀ yìí láti fi sọ́ra á tún máa tẹ̀síwájú tòrásìkò tí lé wa bá fún tòní lórí ètò wa yìí ọlọ́mọsálẹ̀ ìgbàlẹ́sẹ̀ fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin. والحمد لله رب العالمين لا تبار العلوم مولانا عبد رشيدي أدام الله حياته ابن الهم رشيدي